dọ́kítọ̀ ọ̀dọ̀ dọ́kítọ̀ la gbé lọ kí n lè dìda gbé lọ sọ́dọ̀ dọ́kítọ̀ torí tírénì tó ní ni so ti yé báyìí nìyí táwọn ilé náà bá wá láwọn ní tírénì níbi nǹkan kan tó a sọ pé eléyìí tí wọ́n ní tírénì lórí orí bú torí bíi sehira àwọn sahara ni so ti yé báyìí nìyí ẹni tí ó ní tí ó lè dá sírú ọ̀rọ̀ òun yóò jẹ́ ni tó jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba tó dẹ̀ máa ń jí ó ó ń ṣẹlẹ̀ láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn. wa alaikum salaam tó bá wọ kọ́tù. now ó ṣẹlẹ̀ pé ibi tí èèyàn ti ń ṣiṣẹ́ jẹ́ school so playing ground to ó wá school yẹn wọ́n ya pictures sí káàkiri ìbẹ̀dẹ̀ ló máa ń lò fún sọ̀láàtì as a staff ṣé èèyàn lè bá wọn kírun bẹ́ẹ̀ ni àbí ẹ̀dẹ̀ pé wọ́n ṣàkíyèsí wọ́n á ní pé Islam faramọ́ irú nǹkan bẹ́ẹ̀ because ó ń serve as instructional materials fún àwọn ọmọ téèyàn kọ ṣé èèyàn lè bá wọn kírun nírú playing ground yẹn ni àbí. téèyàn bá lè da ojú nǹkan yẹn dé gànà ọbẹ̀ dà but tí téèyàn dojú rẹ̀ dé gànà. wọ́n yà á tara ògiri ni ara ògiri. téèyàn bá lè fi nǹkan kan kọ́bà rẹ̀ ọbẹ̀ tà téèyàn bá lè fi nǹkan kan kọ́bà rẹ̀ eh, kò dìmọ̀ wọn lọ́wọ́ asalaamualeykum rahmatulah. aleykum salaam tula abakatu. question mi lórí ìkọ́mọ̀. naam. ẹ jọ sà tí èèyàn bá téèyàn bá rántí ṣe ìkọ́mọ̀. bẹ́ẹ̀ni. ipe tó bá run yàn jẹ ni àbí irú. kọba jẹ kọba jẹ. kọkàn nígbà ládàá ìkọ́mọ̀ tí o ṣe ni. asalaamualeykum. asalaamualeykum. aleykum salaam question kejì ni pé mo gbọ́ lẹ́nu àbá kan tó sọ pé ipe èèyàn ò lè pe bàbá oní bàbá ní bàbá yàn. bẹ́ẹ̀ni. ipe téèyàn bá ti pè é ṣá bóyá ọmọ ọmọ ṣá ó ṣàtọ rìwọ́ọ̀dù wà nbẹ. mo akẹ́kọ̀ọ́ mi ní wá ní. ibi téèyàn ò tán mọ́ hmm. èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ kílèmù bẹ̀ àwọn wo ni bàbá èèyàn amúlmárì yìí sínú wàbí relation bàbá ẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin tàbí àbúrò bàbá èèyàn lọ́kùnrin ìbejì bàbá èèyàn ni bàbá èèyàn lòun náà. Ah, <laughs> there was a crisis of this nature irú nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwọn ẹ̀gbọ́n wa. Ah, elder brother dadi wa àwọn jẹ́ Muhammad Sani rahimahullah dáàdì tí wọ́n jẹ́ Sulaiman wọ́n wá fẹ́ lọ rẹ́gísítà elder ọ̀kan náà àwọn elder brothers wa àwọn elder brothers wa tí wọ́n jẹ́ ọmọ àwọn méjèèjì uh, elder brothers tàwa tó jẹ́ uh, first child dáàdì wa wọ́n jẹ́ Daoud. Uh, Eh, elder brother wa tó jẹ́ tó jẹ́ cousins ìgbà english translation wa ní cousins àbí tó jẹ́ first born uncle tiwa wọ́n jẹ́ muhammad muftah ok ngbà tí wọ́n débi tí wọ́n ti register wọn wọ́n ní sani daoud sani elder brother wa daoud ni láíláí daoud suleiman lò torí bàbá tó ń suleiman but what is the difference? <laughs> Baba náà ni ẹnìyẹn wá because gbogbo tí bàbá ó ṣe lórí ọmọ ṣẹ̀ríà fún ní right láti ṣe ó lè fẹ́ àwọn ó lè fi ọmọ fọ́kọ ó lè ṣe everything tọ́rọ̀ òjìṣẹ́ náà dáa sọ́nà sọ pé amnul mari siniwo àbí so ti yé báyìí nísìnyí ọ̀nkù èèyàn pátánà ọ̀nkù èèyàn ìbejì bàbá èèyàn ni gbogbo ráìtì tí bàbá tí èèyàn ó fún bàbá rẹ̀ náà lèèyàn ó fún ó dẹ̀ tún sọ pé àlẹ́kálá bí mọ́nzílẹ̀tìlẹ̀ umm. òmù àbúrò tàbí ẹ̀gbọ́n àyè èèyàn lóbìnrin ipò ìyá ló dúró sí fún yàn ìyá èèyàn ni you know something like that so bó ṣe bímọ nu bàbá bàbá èèyàn bàbá èèyàn ni. ọ lè jogún tí gbogbo àwọn ọmọ wa ní ìwòyàn ọ̀bá sí ń bẹ̀ yóò so tó bá jẹ́ pé ìyẹn ìyẹn wà sí but ó báwọn èèyàn tán ó lè jẹ́ pé bóyá one way or the other ẹjọ́ wá sẹ́kù àwọn aha síbẹ̀ òun wá Kwara wá láti Ìbàdàn ẹ máa jẹ́ kí. differences yẹn wà ń bẹ yìí pé lágbá bó ṣe jẹ́ nì bàbá wa ni wọ́n but bàbá tí wọ́n rè mí tọ́ àìsọmọbì kan náà kíyẹn máa wà ń bẹ torí wọ́n fẹ́ ká mọ bá a ṣe ká mọ ibi ìbátan wa bá a ṣe jẹ́ kì í ṣe wípé ká kílèmù tá a jẹ kò sí nínú ẹ̀sìn. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam àwọn obìnrin ni wọ́n ní rice wọ́n sọ mi lórí sáfàrù pé èèyàn kéèyàn bèbè àjò tó zúù wá báyà mọ́. mi gbọ́. zúù wá báyà mọ́tò. ok. èèyàn wá kí zúù. èèyàn áfírì náà. áfírì náà báyà èèyàn kí. bẹ́ẹ̀ ni. mo wá sọ fún àfa àpọn pé pé èèyàn lè wá bí ọ̀pẹ́ sàn yẹn lọ́wọ́ tùkì ìyẹn sọ yìí kí èèyàn ó sọ pé èèyàn lè tùkì bọ̀tí tèmi mọ̀ ni pé ìwò lè sun kí. bẹ́ẹ̀ni. tèmi mọ̀ ni pé ìwò lè sun kí mi wá kó. kò ní ìdí títún kò ní ìdí títún kí rẹ̀ tó fi ọlọ́kànbalẹ̀ náà ni o ti ṣe èyí tó jẹ́ àwọn èèyàn rẹ̀ lẹ́yìn. Ah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Fẹ́ẹ̀rẹ̀ ìkẹ́sàn. Ṣé ọkùnrin lè wọ̀ chain? Ọkùnrin ò lè wọ̀ chain ìmúra obìnrin ó ní kó fi chain sọ́rùn kó fi chain sọ́wọ́ ó lè fi chain sí ẹsẹ̀ tí ọkùnrin bá wá mú chain tó fi sọ́rùn tàbí tó fi sọ́wọ́ tàbí tó fi sẹ́wọ́sẹ̀ ó ń jọ ó ń ṣèṣe sí àwọn obìnrin nù òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ọ wá ní kí ibi gbogbo ọlọ́run ọba that is the cause of Allah kọ́ máa bá ọkùnrin tó ń ṣe bí àwọn obìnrin kíkọ́ sí ọlọ́run ọba kó dẹ̀ máa bá àwọn obìnrin náà tí wọ́n ń ṣe bí àwọn ọkùnrin so obìnrin o ló ní chain tọwọ́ tẹrùn tẹsẹ̀ tẹtí kó lumú gbogbo ibi tó bá rí tó bá fẹ́ fi ṣọ̀ṣọ́ ó lè ṣe ọkùnrin ọkùnrin máa ń akin ọmọ ń dúró ọkùnrin lè lọ ṣe karate ó lè lọ gbogbo àwọn ibi tó bá mú amú action action wá báyìí ó lè lọ ja karate ó lè lọ ṣe bí boxing ó lè lọ ṣe gbogbo àwọn ẹ kọ́kọ́ bá ṣe jà generally bá tààrà ó dùn ó gbọ́ngbọ́ngbá ní gbogbo gbà ọkọ tóbìnrin bá náà bá rí wípé òun ti wá fẹ́ máa ara ti fẹ́ máa wọn wọn dé bákan òun náà wá sí ọfẹ́ máa. so a <laughs> fi rí i pé kóun náà ó smarting up torí kí òun máa fi dá. Ọkụ lọ́rùn ní gbogbo gbà òun náà wá ń ṣe àwọn tí ó fi jẹ́ pé ẹni ní twenty years ago ń rí nísìnyí náà pé ẹ̀yin ò change ni kò sí tó burú ń bẹ̀. Dá kọ́má bá di nǹkan mi. Asalaamu alaykum wa Wa Ọlọ́run kó bá ní lórí dáadáa bàbá kan jáde láyé ní ìrọ̀lẹ́ àná níbi five o'clock. sọ́ọ̀lá muslim. muslim. kọ́lá wọn fọ àwọn kẹ. but wọn àti ìsìn up till now. sọ́ọ̀lá lọ. so ó dẹ̀ jẹ́ ni tí mo mọ àwọn family yẹn mo mọ wọn díẹ̀ díẹ̀. ìkan náà àwọn ọmọ wọn kan máa ń wá kéwu ní ibi tí mo ti máa ń kọ́ àwọn ọmọ ní Quran so mo wá yọjú síbẹ̀ láàárọ̀ yìí ibi tí wọ́n fẹ́ sin bàbá yẹn sí ó jẹ́ abẹ́lé ni wọ́n sọ fún wọn pé dó iṣẹ́ ló yẹ ká gbé wọn lọ ṣùgbọ́n tí kò bá wá sí iṣẹ́ tó fọkàn balẹ̀ ìbàjẹ́ gbangba ta tí wọ́n wá sọ pé òkú bàbá yẹn fúnra ẹ̀ pé àsọ̀lẹ̀ rẹ̀ ni pé kí wọ́n síbẹ̀ yìí. mo ní pé tí ò bá bá ṣàríà mọ̀ pé ó yẹ ká change ẹ̀ wà wọn yé hmm. so. ìrànlọ́wọ́ ta nínú àwọn ìrànlọ́wọ́ ta ṣe fún òkú ni wípé àsọ́ọ̀lẹ̀ tó bá sọ tó bá tako ṣẹ̀ríà ká fagilé àwọn tó bá sọ́ọ̀lẹ̀ tí ò bá tẹ̀lé ní tọ́lọ̀ fún lójijì náà so lẹ́yìn yẹn. wọ́n á ní yàtọ̀ sí pé bàbá chúùsì bẹ̀yẹn kó tó jáde láyé ó tún wá sọ pé nígbà tó ń lọ Mọ́kà ìyẹn ló wá mímì lẹ́nu ó ní sàárè jùsẹ́ńlá sọlọ́lá sọlá pé wọ́n kọ báyẹn náà èmi ọ̀dẹ̀ lọ mi láǹfààní yé mi tẹ̀ tí kọ́kọ́ sọ fún lòun <laughs> àwọn òjíṣẹ́ ní àwọn kan. nínú rẹ̀ ni wípé gbogbo àwọn ànábì ọlọ́run ọba ibi tí wọ́n bá tán sí ibẹ̀ náà láti wọ́n sí tó bí ibi tí spọ́ọ̀tì yẹn náà ni wọ́n sí wọ́n sí. ṣùgbọ́n àwọn àyòkù wọ́n gbọ́dọ̀ gbé wa jáde lọ sí tẹ́ kìtẹ́ mùsùlùmí. so ó ti sí ó ti gbé ó ti ó ti sì ó ti sì gbó fúnra wọn ó ti ó ti sì gbó fúnra wọn ọ eh, ti ti gbé fúnra wọn. Fáyọ̀ kò sọ̀rọ̀ àǹtọ̀. Àǹtọ̀lá. Nípa ẹ̀ṣọ́ tí à ń sọ. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí a ṣe bó ṣe yé mi. Wípé halal ni kí èèyàn dá irun. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kò gbúdọ̀ jẹ́ black. Bẹ́ẹ̀ni. So mo máa ń rí àwọn brothers kan. Wọ́n máa tún dá ẹ̀ bí ẹ̀sùn wọn bíi ẹni kọlọ̀. Bẹ́ẹ̀ni. Then mo wá fẹ́ béèrè pé ṣé ó wà jáìs kí èèyàn dá ẹ̀gbọ́n ẹlòmíì bóyá just a part no be wife as in a part not the whole hair now the the part kan. ta ló fi jọ ìbéèrè dábìlérè ni pé ta ló fi jọ níbo ló ti rí ta ló fi jọ ábìlérè níbo ló ti rí ta ló fi jọ tí o bá ti sí àkọọ́lẹ̀ fún tó ṣe ìṣekúṣe ló ṣe. àti irungba náà dáhùn a máa ń dá irungba náà bẹ́ẹ̀ nù náà. chief abẹ́ kí wàá ṣàlàyé ní ṣókí pé ọ̀rọ̀ lórí dọ́ìfù ìmà ní pé lórí dọ́ìfù ìmà ní witness of ah, inshallah. so báwo ni èèyàn ṣe lè retrieve ara ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àkọ́kọ́ ní èkejì ní pé tó rí rúyà ìbò lálàá ó wá lóun rí oòrùn sí ni ẹ dàrú sí ni ìjọba ìdàkọ̀ àwọn pé nínú òun ẹgbẹ́ wà láti ọ̀kọ̀ pa aziz al-Ghafur kankan yàrá ẹ pé báwo la ṣe lè tóró nǹkan báyìí fún ọtọ. a ìkìlọ̀ ló jẹ́ fún tó bá jẹ́ pé ẹni tí ìmánì mẹ̀rẹ̀mẹ̀rẹ̀ ni kó máa ṣe gbìyànjú bí ó ṣe tún ìmánì rẹ̀ ṣe kò wá sí tó máa ń tún ìmánì èèyàn ṣe tó ntí ọlọ́run ọba ṣe ní ọ̀ràn àyàn fún yàn ìrun kíkí lásìkò ìmáàmà ìtètè máa sùn ìmọ̀ jíjìde lóru kímu ìmọ̀ kí Quran ìmọ̀ ṣe dáadáa sáwọn òbí méjèèjì ìmọ̀ mú pé ìwọ̀ àti kí èèyàn máa ṣe dáadáa generally gbogbo àwọn nǹkan tó máa ń jẹ́ kí má ní ní ìlọsíwájú ni subhanaka wa bihamdika ṣẹlẹ̀ ok. ìbéèrè tèmi ni pé mo gbọ́ tí ẹnìkan sọ pé tí irun ẹni tó bá ní tó ẹ̀ṣẹ̀ eh, tó ní dàgbà tó ní dàgbà gbàgbà lórí tí ó bá kọ̀yàn ní ara ṣé èèyàn lè fi aṣọ kírun ṣé pé èèyàn lè fi kí irun náà tó bá jẹ ẹ eh, ẹ eh, kọ́sọ̀ ẹlẹ́kejì ni pé ṣé èèyàn lè fi mo bẹ́ẹ̀ nǹkan sọ pé àràmù ni kí èèyàn fi nǹkan tó bá jẹ́ gbígbóná kí o fi san èèpù na ìbéèrè ẹlẹ́kẹta ni wípé tí èèyàn bá tí ẹni tó bá ń ṣe tó ò jẹ́ mùsùlùmí tó bá kú tàbí ìtọ̀kan ṣẹlẹ̀ tàbí àwọn ọmọ náà lọ́sìn ìwọ́n lè ní ọ̀nà ọ̀jọ́ àbẹ̀wẹ̀yẹ subhanallah náà tó bá yẹ pẹ́ni tó jẹ́ tó ń ṣe mùsùlùmí tó bá kú ọ̀dọ̀ náà ní bá ti bá ṣé ń bẹ nígbà tí ó lè sọ pé ó máa ń lera ó máa ń lera ní ọjọ́ fún mi. ẹ bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ní pé ọ̀dọ̀ náà bá lọ́ọ́ ti wá ọ̀dọ̀ rẹ̀ la padà sí. kò ló ń fún fún mi. kò ní kò kò gbogbo òkú tó bá ti kú lẹ́yìn. a kàn lè tọrọ a lè tọrọ fún yí pé kọ́lọ́run fọ̀run kẹ̀ tá a bá kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè rẹ̀ a sọ pé kọ́lọ́run ọba kò fi iná. وفي شيء ṣe ẹ̀ṣọ́ subahana kalama alhamdu kashiru la ilaha illa anta astaghfiruka notice yẹn kọ. على محمد وعلى ال بيت على ازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد السلام عليكم ورحمه الله وبركاته. له من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل الدلالة في النار نعوذ بالله من ذلك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته akiwaku ara fẹ́ra kù adẹ̀tún kiwaku kí ọlọ́run bá kọ́mọ́sà san ilé sọ̀rọ̀ kí ọlọ́run bá kó jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn ah, ọmọ ya wa tí ó ṣú ọṣẹ́ kí ọlọ́run ọba kó bá gbà lérò àmọ́ṣe rẹ̀ àtàṣiṣe rẹ̀ kí ọlọ́run ọba kí ó bá yáṣe rẹ̀ ah, nínú tí èèyàn fi ṣe oríire ìyẹn obìnrin níwájú ọlọ́run ọba òun náà ni wípé kí ọkọ kó yọnu síyàn kó tó jáde láyé mo lè fi ọlọ́run ọba búra wípé àbúrò mi ọmọkẹ́wò mi ọ̀rẹ́ mi Murtala Adédọ́kun wọ́n yọnu sí ọmọ àyàwá tí ó jáde láyé ní òrùjúmọ́. Ah, pẹ̀lú eléyìí à ń bẹ láwọn ọba kọ́láwọn ọba náà kọ́ bá a yọnu sí i ah, tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ lórí ẹni tó bá jáde láyé irú bẹ́ẹ̀ kọ́láwọn mọ́sá jẹ́ kó ṣẹlẹ̀ lórí kí náà ni ó sọ wọ́n ní wípé obìnrin tí ó jáde láyé látara ọmọ bíbí ikú sẹ́yìn dín kí ọlọ́run ọba mọ́sá jẹ́ kí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kọ́ ṣẹlẹ̀ lórí kí ilé tún ṣe ẹnìkan <clears throat> nínú àpẹẹrẹ jíjáde láyé dáadáa òní kọjá wípé èèyàn jáde láyé ní òru jimá tàbí ní ọjọ́ jimá torí òjíṣẹ́ ńlá sallallahu alaihi sọ olùwàgbọ́ òdodo kan jáde láyé ní tàbí wọ́kíyà min àbẹ̀dẹ̀ min fitin al-qabr àkóyọ ọlọ́run ọba ó ṣe àkóyọ fún kúrò nínú fitina nusare fitina wo ni fitina nusare fitina nusare náà ni wípé àwọn màláìka olódùrọ̀ méjì wọ́n jáde sí òkú ní gbàrà tí wọ́n bá ti dá ìpàgbó tán. àwọn màláíkà ìjágbe mọ́yẹ̀ wọn orí bí ara ìyún tọ́ndà ìṣẹ́jú mọ́yẹ̀ wọn bí mànàmáná ni ẹni tó ní òdodo lẹ́nu gan ẹnu rẹ̀ ó máa gbọ̀ngbà wọn bá jágbe mọ́ kásẹ̀tù má sọ pé ẹni tí ọ̀bá rí títí ọ̀mọ tí ó rí wọ́n bí lórí ìbéèrè mẹ́ta tó pàtàkì nígbèsè ayé ẹ̀dá tó yẹ pé tẹ́dá ọ̀bá yẹn ju ìdáhùn béèrè yẹn láyé ń bì kò ní rí yẹn jù lọ́rùn. ta lọ́lọ́mọ rẹ tó ń gbọ́ tó ń sìn ìyọ̀n wípé ẹ̀dá láyé ń bì ó gbọ́dọ̀ yẹn ju èèyàn. pẹ̀lú àwọn àpèjúwe rẹ̀ àti pẹ̀lú àwọn ọkọ rẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ọba wa ọkàn ṣoṣo ni ó lé kí ẹ̀dá ó ní gbangba wa ó mọ̀ kọ̀rọ̀ wa ó máa ń tán ń sọ ó dẹ̀ rí ń sí ó nìkan ló ní ọkọ̀ tó ìbínú rẹ̀ là á sá fún ìyọnu rẹ̀ là á máa lé kọ́lá mọ́sá ìyọnu sí wa kọ́ yà ọ́ ya ìbínú rẹ̀ wọ́n bi gbogbo àwọn àkàrò táǹtì ń kààbọ̀ lórí sifatullah subhanahu wa ta'ala lórí àwọn qawaidul iman táàtì sínú lórí rẹ̀ lórí alwajiz fi aqidati ahlus sunnah wal jamaah. sọlọ́fù sọ́ọ̀lẹ̀ tí wọ́n bìyàn léèrè náà ń tọ́ yẹ kí ìgbésí ayé èèyàn dálé lórí nù ló fi a rí pé láti ìgbà tá à ń ti ń kààbọ̀ ó ti fẹ́ súnmọ́ ọdún kan nísìn ààyè kí ni tí tí a gbọ́dọ̀ fi kọ́ mọ̀nà láti pilẹ̀ alaqidatu tahriya ká jẹ́ kó dúró lórí ọmọ pérépéré kò sí bí òmìmì kan ṣe mi tí ó wàá sá lọ bòmí yàtọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba bàdẹ́dà subhanahu wa ta'ala wọ́n béèrè lọ́wọ́ ẹ̀dá ìbéèrè kejì kí ni ẹ̀sìn tó gbélé ayé sìn kò sí ẹ̀sìn tí ọlọ́run gbà lọ́wọ́ ẹ̀dá kò sí ẹ̀sìn tọ́lọ́run ọba sí ní sámà àti nílẹ̀ bí wá ṣe alìsílám ó ní gbogbo àwọn anábì ọlọ́run ọba sí sallallahu alaihi wa alayhi anabi ibrahim anabi nuhu anabi musa anabi isa òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ọfẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ọwọ́ parí rẹ̀ ntí wọ́n bá bọ̀ parí ni wọ́n máa ń fi ń pè ní akányìndégbèrè. sallallahu alayhi wa sallam gbogbo tí ó dáwọ́ agbogbo àwọn tí ó kọjá lọ ọlọ́run ọba ó fi àpèjúwe òjíṣẹ́ náà ó fi hàn wọ́n wọ́n dẹ̀ sọ wọ́n ń tí ó jẹ́ bí wọ́n ṣe mọ ọmọ wọn ẹ̀yẹ dá ọmọ ẹ̀yà mọ̀ ẹ̀yẹ mọ̀ ẹ́ bí so wọ́n mọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ̀lá yorùbá ní bí ẹ mọ owó wọ́n mọ bí ẹ mọ owó wọ́n mọ dáadáa òjíṣẹ́ náà Muhammad sọ̀rọ̀ àlọ́sọ̀lá ó fi jẹ́ pé àwọn tí wọ́n gbàgbọ́ nínú wọn ní kíákíá tí wọ́n sọ àkókò nàkí wọ́n tẹ̀lé tó ti wà nínú àkọọ́lẹ̀ nínú tìrààmù òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ni àwọn ọmọ yẹn ọgbàládá méjì gbogbo tí wọ́n ti ń ṣe é bọ̀ lẹ́sìn kò ní já sí ìdáná ọlọ́run fún ládàá rẹ̀ ìsìláàmù tí wọ́n tún gbà náà látara wípé wọn takú sójú kan wọ́n rìn síwájú pẹ̀lú ìtọ́kasí tó ti ń bẹ́ẹ̀lẹ̀ fún wọn ọlọ́run ò ní fi ládàá rẹ̀ dùn wọn yóò wá jẹ́ dọ́gbọ́n náà. Ah, ẹ̀kẹta. òun náà ni wípé kí lórí sọ lórí arákùnrin yẹn ẹni tí ọba lè dáhùn tàkọ́kọ́ àti tìkejì dájúdájú kò ní lè rí ìdáhùn ẹ̀kẹta ìdáhùn òun náà ni wípé ta ni kí sọ lára lórí arákùnrin yẹn Ọ ìbéèrè lágbára torí arákùnrin ni tọ́jú kó nìkan náà lọkùnrin tí gbogbo ẹ̀dá gbọ́dọ̀ jọ jẹ́ àwọn àmẹ́lì tí wọ́n kọjá lọ ìṣesí tí wọ́n gbọ́dọ̀ ti ẹ̀kọ́ lọ́hùn tó gbà lọ́wọ́ wọn arábìnrin ń tẹ̀sí àwọn èèyàn tí ọlọ́run ọba dá tí ẹ ọlọ́run ọba ọba ló fi ṣe paríparí rẹ̀ ó ní kọ́dí ti wà tí Rasulullah ní ara òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam uswatun hasanatun àríkọ́sí tó dáa tó bá ń fẹ́ bóòlù àṣeyíṣe ní nǹkan pé kí ni tó dáa o ìṣesí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam lọ́dà ọba adédáa subhanahu wa ta'ala bá tí ó ju rẹ̀ ó ní innaka la'ala khulqin azim gbogbo ń tá a fi búra tá a fi rinlẹ̀ nípa èèyàn ọlọ́run bá sọ ń bí wípé èyí tó dáa jù ní ìwà àdámọ́ tó dáa jù á tó gbọ̀ngbọ̀n ní tá a fi dá èèyàn ló lára rẹ̀ jìnnà Muhammad sallallahu alaihi wa sallam látara eléyìí ẹni tí wọn bá béèrè pé kí ló rí lára ọkùnrin yóò tètè dáhùn ní pọnà pé ṣé Muhammad sallallahu alaihi wa sallam tòun náà ni ẹni tó jẹ́ pé. tá a lẹ́yìn ọba adéjà subhanahu wa ta'ala arákùnrin yẹn nínú ẹ̀dá o is an issue sallallahu alayhi wa sallam kọ́lọ̀ ń jẹ́ ní ní àti ọba kọ́ gbà wá lẹ́rú látara àfẹ́tà nífẹ̀ẹ́. ọmọ wa ó gbìyànjú àlùsọ pé òun ni best student afa best student ọkọ rẹ̀ nínú àwọn obìnrin kọ́má tí ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ni pé bóyì sí mẹ́sà sọ́lám ṣe ṣe ni yóò mú ni lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìgbà tí ọjọ́ orí rẹ̀ jù báyìí lọ gbogbo àwọn tí wọ́n mọ̀nà tí wọ́n fi júwe rẹ̀ ni gbogbo ń tá fi júwe rẹ̀ kọ́láwọn ọba kọ́ bá gbà bẹ́ẹ̀ kọ́láwọn ọba kọjá kí ọjọ́ jìnnà síra wọn ọmọ ẹ̀yà wa kan sọ wípé ìgbà tó ń de ìtẹ́ tó ń ráwọn oníjàábù tí wọ́n sùn lọ tó ń ráwọn èèyàn tí wọ́n sùn lọ ikú ń dẹ̀ ń wò ń kú ara kan kí ọlọ́run ọba kó fi á sí àpẹẹrẹ dáadáa wọ́n yẹ gba obìnrin láàyè ní ìtẹ́ wa ní Agége wípé kí wọ́n wọlé. ṣùgbọ́n ńgbà tí wọ́n rí àwọn ọmọ àyà wọn ní kìí ṣe irú àwọn ilé wọ́n bẹ́ǹdì òfin ẹ̀ rà ah, àwọn eléyìí wọ́n wọ̀ jẹ́ torí kí n tá à ń sá fún ni wípé má múra kí múra wá sí ìtẹ́ alhamdulillah ọlọ́run ọba àtọkùn wa líláyé ń bí pẹ̀lú súnà òjíṣẹ́ náà sàrásánà kọ́ má dà sí ẹwà lọ aláya ní gbàgbọ́ ayọ́ ń gbèdé alikiyama kó jẹ́ ká bá òjíṣẹ́ náà sàrásánà wọlé ọ̀la kó bá wọlé ọ̀la. ntòjíṣẹ́ náà sàrásánà ń sọ kalẹ̀ kọ́lọ́run ọba kó jẹ́ ọ̀ṣẹ́ mọ́ ọmọ ayá wa lórí tó ń túmọ̀ sí pé wọn ò ní bilẹ̀ rẹ̀ nù sàárè inṣàlá alikiri wọn fààyè gbà nínú sàárè inṣàlá alikiri wọ́n ó tẹ̀mọ́lẹ̀ sínú sáré ala inshallah al-karim wọ́n jí dìde pẹ̀lú àwọn ẹni alikiyama kí ọlọ́run ọba kọjọ́jọ́ kọjọ́ jìnnà síra wọn kọjá tán rẹ̀ afáǹsọ fún mi pé nínú ni hadith tó sọ wípé ẹni tó bá tán láyé wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ òun ìyàwó bìnìyàmín tírú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí onáà bímọ ni onáà lọ bímọ ni tó fi jáde láyé níjọ́ jimá pé á kọlọ́run jẹ́ kí tòun náà ò rí bẹ́ẹ̀ mo tó sọ̀rọ̀ àfáwọn aṣọ fi pé ah! ṣé yẹn lè máa sọ̀rọ̀ àmọ́ ní àná ah, ah, nítorí túmọ̀ sí ni pé kọlọ́run jẹ́ kó náà tán rí i. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run lè jẹ́ kápítàn rí èmi náà ń fásikò ẹ̀bẹ̀ ọlọ́run ọba nígbà jọ jimá kó ṣẹlẹ̀ ní Madina kí wọ́n sinmi sáàrin àwọn sàbẹ̀ ma lọ́sọ̀ ìgbà tí wọ́n bá ń jẹ́ àjùdẹ́jọ́ mi a máa ń hajj mo gbàdúrà àwọn aráàlú àní ọlọ́mọ ti gbà á tọ́ tọ́ kọ́lọ́mọba kọ́lọ́ ẹ̀mí wa ní orí dáadáa kọjá kọjá jìnnà sí wa kí ọlọ́mọba àwọn ọmọ tó fi sílẹ̀ àti gbogbo àwọn ọmọ àti tìyálẹ̀ rẹ̀ náà àti gbogbo àwọn ọmọ náà kọ́lọ́mọba kọ́ba kọ́ba àrè wọn kó wọn ní náà <clears throat> kọjá ibi tí. a bá dá sí kọ́lọ́n jẹ́ kí wọ́n dá jù wá lọ bẹ̀ bí tá a bá kù sí kọ́lọ́n má tẹ̀ jẹ́ kí wọ́n súnmọ́ wa nídìí rẹ̀ pápá gbogbo àwọn ọmọ wa àwọn ọmọ mùsùlùmí kọ́lọ́n wọn sí wọn lólórí rẹ̀ kí ọlọ́run ọba kọ́ bá paná adébọ̀rẹ́ kọ́ bá rẹ̀ bí díẹ̀ sì nílẹ̀ gbogbo àwọn tí wọ́n gbà tí Islam fi gà kọ́lọ́n ọba kọ́ bá gbé wọn ga kó sì alọ́kan nínú wọn àwọn tó yẹ pé látara ìlọsókè wọn wọ́n tẹ kọba àtẹ̀wọ́rì kọ́mọ̀ sí ọlọ́kan nínú gbogbo báyìí wá sí dojú tó kọ́lọ́mọ dojú tó àrùn bẹ́ẹ̀ kọ́lọ́mọ bá kọjá kí ti wọ́ dà ń bẹ̀ kọ́lọ́mọ torí pé ayé wọ́ dà kọ́mọ bá wọn wájẹ́ kọ́mọ torí pé wọn wọ́ dà kọ́mọ bá ara yà wájẹ́ dáadáa táyé àṣọ kọ́lọ́mọ sí méjèèjì lẹ́kùn rẹ̀ fún torí àsìkò tó ti ṣe bí ẹ ń lọ díẹ̀ a ṣe nǹkan kan kó tó di pa wá tó wà mọ̀hìn ká lórí question and answers wa kí ọlọ́run bá kọ́mọ́sá àdáwà lóhùn ní dídá lóhùn tí ó fi dá àfọ̀mọ́ra àkídà tìtàrí àkídà wa tẹ́lẹ̀ bẹ́ẹ̀. Assalamu alaikum. Wa alaikum salam àbùkátà. question tó fẹ́ béèrè òun ni lórí brọ́dà kan tó sọ̀rọ̀ nípa àdéhùn kan ní pé last two weeks tẹsọ pé ẹ máa ṣàlàyé àdéhìí yẹn nípa ń pé an officer of draw triangle. Yeah. Then, uh, inshallah next halqa àmọ́ hadith yẹn I'm a draw drum yẹn because quest, answering that question can be a main halqa in itself nípa èrò àkọọ́lẹ̀ èrò ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Ada ada ada ada tọpọlọ rẹpẹtẹ tọ́lẹ̀ jẹ́ wípé àsìkò tọ́lọ́run ọba kọ fún ọ màdúrà ó ní àlà gbogbo àádà àádà kò lè kọjá àwọn àsìkò yìí kò lè lè kọjá kádàrà tọ́jẹ́ wípé bóun ló ṣe ká sí gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo bó tí ó fi jẹ́ pé àní bó kí ló yẹ kó máa jẹ́ ìròrí wa ní gbogbo gbà ìṣesí wa àti ìsọ̀rọ̀ sí wa tí ò fi ní jẹ́ pé akọ àṣìṣe ọlọ́run má jẹ́ àṣìṣe kí ni àwọn àdúrà tó lè ṣe lọ́sà sílámù gbé tó fi kọ́ wa láàbá wà nínú ìdààmú tó lè jẹ́ pé kì í bá a tì ní àti pé pàápàá jùlọ kí ni ìtumọ̀ gbólóhùn kọ̀ọ̀kan nínú àwọn àdúrà yìí tó kí ọyẹ ká máa rori lé lórí tá a máa ti rori lórí rẹ̀ ìdààmú kan ò ní jẹ́ yóò mì wá torí tí ọ̀nà kọ́kọ́ gbogbo bí òkè bá lágbára tó àkọ́kọ́ sọ́lọ́run ò rí bàbá rẹ̀ sí oníkàpá lórí ìròyìn ìròyìn alákìlá ìròyìn sálàfí ni tọ́ba ní kápá lórí rẹ̀ tí ò sí ṣàbùsùnmọ̀ ń bẹ̀ bóòlù àṣepè kọ́ wa dá sí bóòlù àṣepè ọ̀nà ni pé ká sùn kí ni tó gbọ́ngbọ́n jù táwọn fi ń sùn àkọ́kọ́ náà ni ìmánì òun là á ṣe kí wàá ní tí àáfi tètè rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ òun náà ni ìbádà kí ni tó gbọ́ngbọ́n jù nínú ìbádà àsọlá ìdáríkà ànàbíyùnà. النبي صلى الله عليه وسلم نبينا صلى الله عليه وسلم إذا حزنه شيء أو إذا حزبه شيء في رواية أخرى صلى تلك كباته بعد جيك دام وسين كتي ماشي ونبي بي إيه ما كيم لو كيسون لك gbogbo àwọn ànábì tí wọn kọjá lọ tí ìdààmú kan bá ti dé wọn jọ ń ṣàlùwàlá wọn lè gbé náà fúlàtì ọlọ́run bá fi sọ yìí pé kọ́lọ̀fù mi ń bẹ́ẹ̀ di kọ́lọ̀fù àwọn èèyàn wá dé lẹ́yìn àwọn pàrọ̀pàrọ̀ èèyàn tó jẹ́ wípé wọn ò kàtọ́ lọ́wọ́ ọba kún wọn pàtọ́ lọ́wọ́ ọba kìtì wọ́n fẹ́ tọwọ́ níbò wọ́n wá ọ̀nà míì táwọn ò fi dọ́gbọ́n sí àwọn pàrọ̀pàrọ̀ èèyàn wọ́n wá yapa sí táwọn ẹni rẹ̀ ń ṣe àdọ́rò sọ́láàtà wọ́n fi rún ráre wọn ò jẹ́ kó jẹ́ kókó ń táwọn fi ń bẹ lọ́hùn ọba kọ́lọ́hùn ọba ò lè bá fi dá sọ̀rọ̀ wọn àkìlọ́ lọ́hùn ọba sọ látara pé wọ́n ṣe lè fẹsẹ̀ kọ́ ọ̀nà ọ̀yà á ṣe lè ayé wọn lápárùtù á dojú ọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ tó fi jẹ́ pé wọn ò ní gúnlẹ̀ síbi kankan ju inú náà gàyà lọ kọ́ ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀. وعليكم السلام ورحمة الله وبركاته fada sọ náà ni wípé lẹ́gbẹ̀ẹ́ ọmọ àyà ma ya a sìn níjọ́ jimá ọmọ àyà lóbìnrin kan náà tún jáde pé ni sí. ẹ̀wọ̀n aráalé mi náà pè wá kíyèsí bẹ́ẹ̀ ńgbà mo sọ fún un wípé kí àwọn amúnisìn ó tó lọ ni wọ́n ti ń lo bẹ̀yìn it has been there before colonialists before the before independence ni ni ìtẹ́ Agége ti wà ń bẹ̀ before independence ló ti wà ń bẹ̀ kò jù bá náà lọ ló yẹ pé tó bá pé éka kan jù bẹ́ẹ̀ náà lọ éka mẹ́ta ibi tá à ti ń sìnkú gan à ń wú egun dáadáa ní ìjẹta àbí jẹrẹ ìjẹta à ń wú egun tí ọjẹ́ pé yàní nǹkan ọmọ ayá kan wá sí pé ah mọ́tò là ń kó jọ ilé là ń jọ. tɔnjɛ yi ele a bi kita a se gbɛnyanju kan ayi wa lori rɛ ele yi ni o tun taara na awon ma na yawa wanda suke da annu mai shuni ti awon wọn gbogboro o miri o ni sa le ri lɛ mo ni ara. ìwọ lábì léèrè bàbá rẹ̀ ìwọ náà lábì léèrè sáà lè rí lẹ́ni tààrà torí léyìí ti kún báyìí àwọn àbẹ̀ eléyìí ti mo ni tajididu ló ṣẹlẹ̀ fún wọn Usman ibn Fodio rahmatullahi alayhi wa alayhi ṣe Usman ibn Fodio lọ́lọ́wọ́n bá fi ṣe sábàbí ó yí wọn padà bí rárá ọ̀run là á kọ́kọ́ wọn tọ́lá ayé fi ń yanjú torí pé wọ́n gbé ní tí wọ́n mú wa gbóntọ́rú tó ń ẹ̀sìn là á mọ mójútó táyé fi ń sẹ̀sìn táà fi ní sẹ̀sìn ayé àti tọ̀run èyí ló ló fi kọ́ tẹ̀jídì tó mú àná agbọ́dọ̀ du ojú ọ̀nà ọlọ́run ọba torí kí ọlọ́run ọba ó bí wa léèrè ni wọ́n nísìn ọgọ́rọ̀ ìlú rẹpẹtẹ ó ti di wípé ah, ọwọ́ sinapo wọ́n sì mí sẹ́yìn kùlé tèmi tí ọ̀dẹ̀ yẹ bẹ́ẹ̀ o ìtẹ́ mùsùlùmí obi tá a sin mùsùlùmí sí ìtẹ́ ni kìí ṣe lé àwọn aláìmọ̀kan wa lè mọ sọ pé ẹ̀ẹ́dẹ̀ lè ní àtọ̀ yíṣẹ́ náà islam sílẹ̀ àá ó ní àwọn khususiyat gẹ́gẹ́ bí àwọn ànábì ọ̀nà wa kìí jẹ sàrà ó lè fẹ́ àwòjú mẹ́rin lọ ntọ́ba nílò ní ọ̀gbọ́dọ̀ dọ́là lọ́wọ́ rẹ̀ kìyàmà lẹ́yìn rẹ̀ ọ̀yàn àyàn ni báwọn rẹpẹtẹ lọ tí ì ṣe kékeré nínú àwọn ọ̀sọ̀sọ̀sọ̀ yá àti wọn náà ní wípé ibi tí wọ́n bá tún sí ibẹ̀ náà wọ́n sì wọ́n sí kò sí bẹ́ẹ̀ fà wá sọtí yẹ báyìí nìyí ọ̀rọ̀ pọ̀ lórí ìhùn táwa ju nígbà tó bá yá so kò rí bí tiwa tiwa wọ́n gbé alọ tẹ́ni wọ́n gbé alọ tẹ́ni nítorí náà yàní ó yẹ ká mójútó là ń fi ń gbàmọ̀ tá a máa ti ń sọpá nǹkan mọ́ṣáláṣí ká má kọ́ mọ́ṣáláṣí plọ̀tù kan plọ̀tù méjì kí ẹsẹ̀ ti lẹ kí gbogbo wa kọ́ mọ́ṣáláṣí àlepa ọ̀pọ̀ àfẹ́kọ́ èèyàn mẹ́wàá àfẹ́kọ́ mọ́ṣáláṣí ẹ̀jẹ̀ apá ọ̀pọ̀ ká kọ́ standard one ọ̀kan tí ó ní ilẹ̀ lẹ́yìn rẹ̀ tí ó fẹ̀ dáadáa ló jẹ́ èyí pé a sọ ok ibi tá a máa sin àwọn jama àdúgbò ìsìn gbogbo àdúgbò ló yẹ kó ní tẹ́ẹ̀tìẹ̀ tí ó fi jẹ́ wípé bí ọba ti ń tán báyìí ìrìn tá a rìn lọ kò ní kò ní pọ̀ kìtún wá sẹ́yìn nìkan náà a lè máa físìtì rẹ̀ ní gbogbo ìgbà yóò lè máa kó wa ní ìjánu a máa sọ ìsọ ọ̀nu a máa sọ̀rọ̀ òní wa a dẹ̀ máa sọ̀ṣẹ̀ sí wa ipe tọ̀ kìí ṣe wọ́ọ̀dì jí o kìí lẹ́sẹ̀ bí láàzà. kọ́ọ̀lù ìfọ́sùn àyẹ̀kìn àyẹ̀kìn wọn mọ́ọ̀tù jọkàn ní ọjọ́ kan àwa náà dàbá yìí kí náà ń pèsè eléyìí tí ò sáré wọn jẹ́ ń tiẹ̀. so àwa ń fà kíyèsí ìsìn àǹtí ń sọ̀rọ̀ ibi tó gbáàyè láti fi lọ́lẹ̀ tí kò ní jẹ́ masjid nìkan bàtílẹ̀ kí ó wà ń bẹ́ẹ̀ tí ọkàn balẹ̀ pé àwọn ọmọ wa ń rí nǹkan tó yẹn jù ń bẹ̀ àyè manage nísìn àwọn ọmọ wa kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tátàtátà ọ̀rọ̀ à ń fi ń kọ̀ra wa làfi rọra ní kẹjẹbù kan ní dọ̀pẹ̀mú wípé káyì máa bá yàn lọ́nà táàfì bi kì í ṣe pọ́rọ̀ mọ́ lọ́rùn kọ̀rọ̀ àwọn olùkọ́ lọ́rùn àwọn tí ń darí rẹ̀ lọ́rùn. a máa ká gbégbé kalẹ̀ tó yẹ pé gbogbo ìgbà tá a bá ti wá owó lè ké wá rè tá a lè máa fi sọwọ́ sí wọn lọ́rùn wípé tó ọ̀sẹ̀ yìí o. ntaari ni ada two ọmọ ya wa kan ngbà tó gbọ́ nǹkan kan tá a fẹ́ ṣe èmi àti ọmọ ya wa mọ̀tọ́dá adédokun náà ni bí ọdún pé i need a school táwọn ọmọ wa bá tiẹ̀ jáde primary school nursery secondary school nǹkan. ó yẹ kó jẹ́ pé láàrin six years yẹ kí a há kùránì sórí ẹni yunifásitì tí a bá lọ ọmọ tó bá ti há kùránì sórí tákìdá tàwí àti dó lórí rẹ̀ tí gbogbo ẹ̀ ti yanjú àti tún dórí rẹ̀ rú ah, nǹkan pọ́sibú mọ́ wàfi tí ó bá òun gan ni ó máa jẹ́ alágbàtẹrù àwọn tí máa tún orí àwọn èèyàn ṣe ní gbogbo ibi tó bá wà torí ọ̀rí àbẹ̀wò tí ìbá ṣe pẹ́ ni tó ti lágbọ̀ọ́yé èyí máa dojú ọ̀rọ̀ èèyàn rú ni kọ́lọ́wọ́n máa dojú ọ̀rọ̀ wa so gbadá awo gbogbo ẹ̀ ń gbà yùn ntí ọ̀fẹ́ náà wà á lọ síbi ten ten million àní oníbò láàṣìṣe tààrà alágbègbè àbára ọgọ́ọ̀rọ̀ kí fowó sí ó pè wọ́n ju wípé kí wọ́n dá sí tọ́lọ́wọ́n ba lọ wọ́n ní wá ọmọ ìyá mi ntọ́lọ́wọ́n òfun yẹn kò ní sọ pé káwá tátàtà tó fún wa ní wípé ká máa pa kéyìí sẹ́wọ̀n ẹ̀yà ìsìn ọ̀rọ̀ rẹ̀ tí ó bí a léèrè nù àwa ti sọ tiwa. Bàmá ń a fọ́lì yìí mi bàmá ń a fọ́lì yẹ fọ́. Bí tá a bá dé nígbà yìí nù but nísìnyí tí ìpè wọn wáyé ẹjẹ́ a máa ṣe káwọn elétò every time tá a bá ti wá báyìí ọmọ ya wa Abu Khadija Bidemi náà sọ nǹkan wáyé pé ah, ah, rárá sheik ẹ má jẹ́ àsọ́bà ẹ jẹ́ list àwọn bíi twenty every month yẹ báyìí láyé expect lọ́dọ̀ yìí àwà bẹ́ẹ̀ kakúlẹ̀ nígbà tí ọba fi tọ́nú kan àárín tá a lè fi nǹkan kan lọ́lẹ̀ tí ì tẹnìkan láàrin ìlú ó ibi táwọn ọmọ ya wa ti ń tiraka ní dọ̀pẹ̀mú wọ́n lè múùfù wá síbẹ̀ ibi tí ayé wa ni a tún fi kún lọ́wọ́ omi ò tún fi dìde àlùmọ̀ṣọ́ gbòòrò tá a bá nírú rẹ̀ bíi mẹ́wàá lálùmọ̀ṣọ́ kò tìtò tóró ti di sẹ́ńtà àlùmọ̀ṣọ́ ti di sẹ́ńtà àṣẹ fún dáadáa kọ́lọ́wọ́n bá kó fi àṣìṣe wà bíi dáadáa kọ́dẹ̀ bá lóyún ìbádà lọ́wọ́ wa now so wìtí eléyìí àkànní máa sọ pé complain wọlé ọkà rẹ bí n tí tá a máa ń ṣe díẹ̀ díẹ̀ yá ni ọlọ́run ọba ọba gbé yòókù ibẹ̀ ni ó ti di pé bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ pé òun níbi tí wọ́n náwó sí àwọn èèyàn máa ń pariwo ń ta kí bọ́lá lè báyìí náwó sí nǹkan ṣùgbọ́n owó lówó sọ̀rọ̀ gbà kọ́mọ di tí nǹkan kan bá ti wà lẹ̀ sóti yé nìsín rárá àgbowó rẹ̀ péèjì ní kí n lọ fẹ́ contribute sí tọ́ọ̀bà supervisor ìwọ́n náà ló supervisor ìwọ́n ló mú supervisor but standard time fẹ́ ni àwọn ará ní South Africa wọ́n ṣètò ìjùlọ ìgbèlè alhamdulillah ọ̀rọ̀ wọn dẹ̀ lẹ́tọ̀ èèyàn lè wá pé ah, mo ní nǹkan bíi fifty million tí wọ́n fẹ́ ná fáwọn ọmọ òrukàn fáwọn àwọn àwọn opó jíjẹ mímu wọn ilé ẹ̀kọ́ wọn ìgbésí ayé wọn kankan wọn ni rárá àgbà kọ́bọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n máa wípé bóyá báyìí ni báyìí ni báyìí lífìtì wọn rèé ibi tí wọ́n wà ní skul bí báyìí ni lágbájá ń lọ owó skul fíìsì rẹ̀ ní lọ síbi báyìí mélòó lọ fẹ́ gbé ń bẹ̀ àdírẹ́sì skul wọn ni àkáǹtì skul wọn ni sáǹsì a kàn sọ fún tiwa ní káṣí ìlànà wọ́n ti bọ́ sanwó skul rẹ o má bànújẹ́ pé bàbá òsì láyé má bànújẹ́ tán pọ̀ òpó báyìí ni situation tá a wà nísìn ẹnu ẹnu nìkan là ń sọ àwọn ọkàn jáde láyé àwọn bùkátà wọn àfẹ wọn ìbádà sì ni gbogbo ẹ̀ kò wá sí aspect ìbára kan tí ó ní mọ̀ṣáká nínú kò sí so ẹ̀sìn ni tá a bá expect kọ́mọ̀sì fitinà bẹ́ẹ̀ ẹ̀tàn ni à ń tan ara wa ni.